ẹ kú dédé àkókò ẹ̀yin èèyàn ti Tenny Ọmọlógo mo mú fídíò kan wá mo fẹ́ ṣe àlàyé díẹ̀ lórí fídíò náà mo rí tí news kan jáde ní TVC News tí ó ṣe títí Bọ́lá Ahmed Tinubu tí Bọ́lá Ahmed Tinubu ń gba àwọn èèyàn nímọ̀jú pé kí àwọn èèyàn dìbò fóun wípé tí wọ́n bá ti lè dìbò fóun tán àwọn èèyàn ò ní san owó ẹlẹtírísítì tí wọ́n bá jẹ mọ́ owó tí wọ́n bá jẹ wọn ò ní san mọ́ eh, and then so many things ló discuss nínú ọ̀rọ̀ yẹn but ìbéèrè mi lákọ̀ọ́kọ́ nínú àwọn fídíò tí mo fẹ́ mú wá eh, àwọn èèyàn post wọ́n ti gbé jáde lori pé ó bribe eh, ó ní àwọn disability kan ṣùgbọ́n lori ẹni to bribe kọ́ ni problem ni bí kò ṣe ohun tó yẹ ká wò nínú fídíò náà pọ́ bribe èèyàn kọ́ ní yù mí many people have been bribing people even nínú àwa àjìjàgbara ọ̀pọ̀lọpọ̀ ló ti gba bribe tí wọ́n sì ń sojú ayé so bribing kò ní mí nì lọ́dọ̀ tèmi but fídíò tó wà nínú ẹ̀ kókó tó wà nínú ẹ̀ gangan kí n kọ́kọ́ sọ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí fídíò náà ó bribe àwọn èèyàn ó bribe ẹnìkan tó ṣe disability bóyá oníbàárà kan àbí nǹkan kan báyìí ó fún ní láti ọwọ́ sentiment ó fún Bọ́lá Ahmed Tinubu Bọ́lá Ahmed Tinubu fi owó yẹn lé ẹni yẹn lọ́wọ́ but the issue tí mo rí nínú owó yẹn ni pé ẹ máa rí pé new notes new note ní owó yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ́fà láti lè rí new note yẹn eléyìí tó dẹ̀ jẹ́ old one àwọn èèyàn sì ń rí but new notes. ó ti wà ní ọwọ́ gbogbo wọn pátá àwọn politician yìí wọ́n ti change gbogbo owó tí wọ́n ní nínú búlọ́ǹfà wọn Bọ́lá Ahmed Tinubu bá rìn ní títí wọ́n máa gbé búlọ́ǹfà kiri pẹ̀lú ẹ̀kún owó nínú EFCC ò rí ti ẹ̀rọ ìjọba ò rí ti ẹ̀rọ kò sẹ́dìbọ̀dì tó rí ti tó ṣe lò new notes. àwọn ti rí wọ́n ti ń lé pin tẹ́ bá wo owó náà dáadáa bí mo ṣe ń fi wọ̀nyí ó ní mò ń ṣòlókè yẹn owó tí mò ń sọ yìí new notes? ni kò í ṣe old one àwọn ti ní nílé ìmẹ̀kúnnù dẹ̀ ń sọ́fà kí wọ́n tó lè rí bẹ́ẹ̀ ni tí n bá jáde á ti wà lọ́dọ̀ tiwọn ẹ̀yin á máa jìyà ẹ̀yin yẹn dẹ̀lẹ́ tó máa pariwo pé ẹ pẹ́pẹ́ sí o gọ́ọ̀mẹ̀ntì ni o ẹ ìjọba o ẹ fi wọ́n sílẹ̀ o ẹ̀yin jìyà ẹ dẹ̀ ń sunkún ẹni kan máa dìbò fún wọn Bọ́lá Ahmed Tinubu ò lè tòsí mọ́ kò lè jìyà mọ́ kò sí nǹkan tí Bọ́lá Ahmed Tinubu lọ sí nípò ààrẹ bí kò ṣe pé ó fẹ́ lọ bẹ̀ máàkì rẹ́gísítà pé òun náà di ọlọ́run orúkọ ó fẹ́ kóun jẹ gbogbo ọrọ̀ ayé ó lóun fẹ́ ó ti ṣe gọ́vnọ̀ ó ti ó ti jẹ àìmọye nǹkan míì ló ti ṣe òun tún ni bàbá àwọn afọbajẹ òun ló lórí àwọn bàbá àsàlẹ̀ àwọn afọbajẹ àtàwọn gómìnà àtàwọn president òun gan ló gbé buhari wá àwa wítọ̀ buhari ló máa fárewé láìpẹ́ ní títí may ó máa travel lọ ó máa kúrò ní gbogbo agbègbè ẹ àbújá nǹkan kan ṣùgbọ́n èyí tẹ ẹ wájú ọlọ́gbọ́n tẹ ẹjọ́ lóye tó yẹ kẹ́ ẹ máa fi ojú sùnùkùn gbogbo nǹkan tí wọ́n bá ń gbé jáde èébú lẹ́ẹ̀ bú ọ̀rọ̀ lẹ́ẹ̀ sọ anyway mo fẹ́ kó wo fídíò náà tó bá wò tán mo tún ní míì tí mo fẹ́ fún ẹ kó jẹ́ ká jọ gbọ́ kọ́kọ́ wo eléyìí náà. I promise a lot of my colleagues that I will try and be as far away from Abuja as possible in five months time so that uh, uh nobody can create any problem for me anymore. I'll be in Daura and you know Daura is on the border with Niger. So I think in spite of technology, I think our usage is enough there. Uh, uh, uh, I thank God that um, uh, before the 2019 election, I went round the whole of the state. In 2003 to 2011, I went to all the local governments in this country. In 2000, 19, I went to all the State Headquarters. And I thank Nigerians, the people who turned up in every state and every local government are more than what anybody can buy or force. So I was pleased Nigerians understood me and accepted me. So I hope in five years' time I will happily retire according to the Constitution of the country and go back home. At home, I hope you will receive me. Um, I haven't uh, very much improved with any extra house, but uh, uh, those who know me, they know me in that house, and I will remain in that house. Now, o ti wo fídíò not? tán mo wá fẹ́ fi eléyìí hàn ẹ́ nípa ọ̀rọ̀ so sọ ó ní tí ẹ̀ bá sanwó ná ó ní di president ẹ bá fi lè dìbò fóun ó ní ẹ̀ ní sanwó náà tẹ̀jẹ̀ but mo ní ìbéèrè fún Bọ́lá Ahmed Tinubu ìyẹn jẹgà bandit of Nigeria bàbá afọbajọ of ilẹ̀ Yorùbá jagarodi of Nigeria yes kẹ mo ní ìbéèrè tí mo fẹ́ bi yín wọ́n á ní ń rúdù sí yín of course I have to because nígbà tẹ́ ẹ jẹ gómìnà sà kí ló dé tí àwọn èèyàn ní benefit pé wọ́n ní sanwó náà bẹ́ẹ̀ ni ẹ̀yin lè gbé Buhari wá bẹ́ẹ̀ sà látìgbà tẹ́ ti gbé Buhari wá kí ni benefit ọmọ Nàìjíríà jẹ amọye tí wọ́n ra àpò gàrí amọye tí wọ́n ra àpò bag rice of uh, the bag of rice nísìn amọye tí ewé epo dà amọye tí wọ́n ń ta lálọ́jà if wọ́n ní mo ń pe mo pe àwọn àbúrò mi kan lánàá wọ́n ń sọ fún mi pé ata mẹ́ta mẹ́rin nísìn ní Nàìjíríà nísìn ilé atarodo mẹ́ta mẹ́rin péré ẹyọ mẹ́ta two hundred naira bẹ́ẹ̀ ni tòmẹ́tò bíi méjì mẹ́ta òní two hundred naira ṣé bẹ́ẹ̀ lèèyàn ti fẹ́ bọ́ ẹni tó bá lọ́mọ márùn-ún tó bá lọ́mọ mẹ́fà ẹ̀ẹ́dẹ̀ balẹ̀ ayé jẹ́ ẹ fi ọ̀run ṣèbàjẹ́ ẹ wá ń sọ pé kán dìbò fún yín ẹ tẹ́yìn bá dé orí ipò náà tán kò sẹ́ni bọ́dì tó kódà tẹ́yìn balẹ̀ máa wọlé lẹ́ẹ̀kejì kan máa dìbò fún yín ṣùgbọ́n tàkọ́kọ́ yẹn promise is a debt bẹ́ẹ̀ ni promise is a debt àti tó tẹ́tí ń promise orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni kí náà mú wá hmm, kí ilẹ̀ mú fún wa ẹ̀ tí wọ́n á ní kán dìbò fún yín páwọn èèyàn ní sanwó mọ́ ní ilẹ̀ haúsá prepaid meter ni wọ́n ń lò owó iná tí wọ́n bá jẹ wọn kì í san bọ̀ nílẹ̀ tí wọ́n ń kọ́ nílẹ̀ yorùbá owó iná tí àjẹ là ń san ìjà làwọn èèyàn fi ń parí ẹ wá ní pé ẹni tí wọ́n bá ti dìbò fún yín àwọn èèyàn ò ní sanwó iná wọn ò ní sanwó iná kí ni mọ́ owó iná rọ́wọ́ lẹ́ sọ pé wọn ò ní san ókè mo tún wá ní ìbéèrè ní bọ́dí lọ́mù ẹ kọ́ lé sísà ẹ má bínú sáà o bàbá àfọbàjẹ òfin ilẹ̀ yorùbá ní bọ́dílọ́mù tẹ kọ́lé sí èèyàn mélòó ló ní bẹ́nẹ́fìtì fún nǹkan tẹ̀ ń sọ yẹn ó yẹ ọ́n ní ilé láàwọ̀ ká tó sọ ọmọ lórúkọ ó yẹ kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọmọ tó bá máa gẹ̀ẹ́sẹ̀ rẹ̀ á ti rin ni bẹ́ẹ̀ ni ọjọ́ iwájú làárò ká tó sọ lórúkọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tẹ̀ ti débẹ̀ yín ní bọ́dílọ́mù yẹn èèyàn mélòó ló ní bẹ́nẹ́fìtì tí wọ́n sanwó ná ǹjẹ́ ládùúgbò yìí jáwọn èèyàn rí náà fẹ́ lò ẹ ìbéèrè ni àbí ní àdúgbò yìí ní bọ́dúlọ́mù tẹ́ ń gbé yẹn bóyá àwọn èèyàn kan dẹ̀ wà níbẹ̀ tó jẹ́ wípé wọ́n rí iná but wọ́n ń lo náà yẹn nepa dẹ̀ ń gbowó ná wọ́n wọ́n gbowó gegele lé wọn lórí bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń sanwó ná tí wọ́n jẹ ẹ jẹ́ mọ́ tanra yín tó o bá dìbò fún wọn wò lórí irọ́ ni ó ti pọ̀ rẹpẹtẹ irọ́ ni gbogbo ẹ̀ kó má tanra ẹ èmi sọ fún ènìyàn ọmọ àǹtí mi má dì sí ìfà rẹ kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ kò sí nǹkan tó máa gé nínú ọ̀rọ̀ wọn wo fídíò tí mo fẹ́ fi wọ́n ẹ gbọ́rọ̀ tó sọ kí wọn náà ṣèdájọ́ ààrẹ nígbà tó ti jẹ gómìnà ó ti jẹ gómìnà lẹkọọ ǹjẹ́ àwọn èèyàn rówó náà wọ́n rí bẹ́nẹ́fìtì tó sọ yẹn ìgbà tó bá wá dipò ààrẹ ní òjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ tán ayín gbogbo ìgbà tán máa ń sọ náà náà ń lulẹ̀ whichever way by all means necessary you must have electricity and you will not pay for estimated bill anymore. promise made will be a promise kept. If I can't keep the promise and you, and I come back for second term, don't vote for me. That's the truth. Unless I give you adequate reasons why I couldn't deliver. Now, ẹlẹ́kẹta tí mo tún fẹ́ mú wá ṣe bí nǹkan tí Nàìjíríà fẹ́ fún yín ohun tí àwọn olórí yín nídìí fún yín ohun tí wọ́n ní pé kẹ́ máa jìyà sí ṣé bí àwọn èèyàn náà kún wájú ilé yín bàbá bàbá afọbajẹ ìyẹn Jàgàròdì àwọn èèyàn náà wà níwájú ilé yín pìtìpìtì ṣé bí fídíò ló jáde wọ́n láwọn gba àwọn èèyàn tí ó wà níwájú ìwájú ilé yín náà wà so ẹ fẹ́ kàn máa tọrọ fáìn bara títí ayérayé ẹ fẹ́ kí àwọn èèyàn máa pọ̀ nígbà tí wọ́n tí irú àwọn eléyìí pọ̀ níwájú ilé tiyín nìkan ẹ wá wo iwájú ilé àwọn èèyàn tó rí bíi tiyín ní ilẹ̀ yorùbá tí wọ́n máa pọ̀ sí ń tẹ́ fi máa mọ̀ pé ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ má fún àwọn èèyàn lẹ́ja jẹ mọ́ ẹ máa pẹja fún àwọn èèyàn ṣé tí one thousand tẹ́ ń pín lójúmọ́ tẹ́ ń pín lọ́sẹ̀ tẹ́ ń pín fún àwọn ènìyàn yìí wọ́n wọ́n ń ta àwọn tẹ́ ń pín fáwọn tó pọ̀ yìí five hundred naira tẹ́ ń pín fún wọn so ni owó tó ṣe nígbà tẹ́yìn náà rí pé orílẹ̀-èdè yẹn ti bàjẹ́ kò sí nǹkan tó lè function mọ́ ẹ̀yin náà tún fẹ́ lọ bẹ̀ ẹ̀ tún fẹ́ lọ rí mark register owó tó ń pín bẹ̀ kọ́ ni problem tó ní owó salary tó ń gbà lọ́hùn Mm, gangan kọ́ níṣòro rẹ̀ bí kò ṣe pé o fẹ́ lọ máàkì rẹ́gísítà láti clear gbogbo atrocity tó ti ní gbogbo ìwà ìbàjẹ́ tẹ́ ti ní ẹ fẹ́ lọ panẹ̀ mọ́lẹ̀ ni ẹ fẹ́ lọ mú mọ́lẹ̀ kò dẹ̀ ní jọ́ láti Èdùmàrè ṣùgbọ́n kàkà kó lóore jù sípò tó mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ránṣẹ́ tó bá kú dẹ̀dẹ̀ tẹ́yìn yóò débẹ̀ tó bá jẹ́ pé ẹ ń lọ síbẹ̀ láti lọ balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ ni Ọlọ́run ò ní gbé yín débẹ̀ tó bá yẹ pé tẹ́ ẹ bá gbogbo irọ́ burúkú tẹ́ máa pa fáwọn èèyàn tẹ́ máa ní kinní kan lẹ́ máa ṣe igbá lẹ́ máa ṣe àwọn èèyàn máa rí yín bí olóòótọ́ ẹ máa máa parọ́ fáwọn èèyàn látìgbà táwọn èèyàn ti ń jìyà irọ́ yìí náà lẹ́ ń pa ẹ̀ẹ́dẹ̀ ní ìgbésẹ̀ kan tẹ́sẹ̀ ṣùgbọ́n èmi ò bá yín wí bí àwọn òpònú akíndanidání tí wọ́n ń fọ́lù yín tí wọ́n ń tẹ̀lé yín kiri tí wọ́n ń sáré àsápajúdé nítorí ti yín káàkiri àwọn ni mo rí báwí mi ò bá wọn wí ṣe báwọn èèyàn lọ́pọ̀ níwájú lẹ́yìn ẹ dákun èlò lẹ́ ń fún wọn iṣẹ́ wo lẹ pèsè fún wọn irú àwọn eléyìí tẹ bá lọ dá fátírì kalẹ̀ pẹ̀lú gbogbo owó yín tẹ níyẹn kẹ wá dà wọ́n síbẹ̀ kàn máa ṣiṣẹ́ ẹ má fún wọn lẹ́jà jẹ mọ́ ẹ fún wọn ẹ fún wọn ẹ kọ́ wọn mọ́ ṣe ń pẹja ṣùgbọ́n kàn máa tọrọ bárà lọ́wọ́ yín yẹn ẹ kàn máa ṣe hey bàbá ṣe bàbá náà fẹ́ bàbá rere bàbá kẹlẹ̀ yín fẹ́ ẹ ọlọ́run wò yín ṣe bọ́ ọlọ́run wo ẹ̀mí yín òun dẹ̀ ló ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ tó máa gbà lẹ́ni tàn ẹ ṣe ń tẹ́ ẹ̀ ṣe lẹ́ẹ̀lẹ́ ni ẹ̀ṣe sílẹ̀ yín láàbọ̀ wá bá ẹ má gbàgbé káwọ́ lọ́wọ́ ṣe tiẹ̀ níwọ̀nba rere tó ṣe wọ́n ń sọ nípa rere rẹ̀ rẹ̀ ayé sì pa búburú ẹ̀ mọ́ torí rere rẹ̀ pọ̀ ju búburú lọ Abíọ́lá náà ṣe díẹ̀ nípa tiẹ̀ ṣùgbọ́n rere díẹ̀ níwọ̀nba tó ṣe ayé sọ búburú ayé sì pa mọ́lẹ̀ wò ó kásìmáwònú ìwọ náà rẹ Abiola ìwọ ní látà thirty years tí Abíọ́lá ti kú náà tún ní ẹ̀yìn tí Awólọ́wọ̀ kú tán thirty years Abíọ́lá dìde thirty years another thirty years ní títí ẹ̀ yìí ìwọ náà ṣe rere torí pé ẹjọ́ ń gbàbọ̀dè fúnra yín náà ni ṣùgbọ́n táyìn náà bá ṣe rere láyé aya sọ nípa tiyín ẹ yé ba yí àwọn èèyàn jẹ mọ́ kẹ́ ẹ sunkún kiri kẹ́ ẹ da àwọn wèrè sórí social media kan máa bú àwọn èèyàn wo fídíò náà kó wò bọ́n ṣe pọ̀ bí ewúrẹ́ wò bọ́n ṣe pọ̀ bí màálù wò bọ́n ṣe pọ̀ bí ẹran instead tó yẹ kán profile iṣẹ́ fún wọn wọn ní bára ló yẹ kó kán in front of Tinubu's house. Look at beggars. Beggars in front of Tinubu's house. December 24th, 2022. Isn't this just crazy? Crazy! In front of Tinubu's house. And I'm driving. I'm not walking.